láti iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí family radio eighty eight point five m tó kalẹ̀ sí ìlú abẹ́òkúta akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀nyín eléyìí tí alhaji akeem ọlátúnjí tí wọ́n jẹ́ arówó sàdínilẹ̀ kẹsàn-án tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì bismillah. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu mo kí wa pé ìkí ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ọ gbọ́ wa ètò tí à ń gbọ́ náà ní ọba ọlọ́rẹ̀ ọlọ́run kó ta ọlọ́rẹ̀ dáadáa láyàtàlì kìyàmọ̀ ìmọ̀ àwòkọ akínyínká ọmọ nílùú kẹsàn-án tí gbogbo ayé ń pè ní òójèrè tí bàbá wa abdulhakeem ọlátúnjí àkànjì ọdọjẹ arósàdínì arósàdínì kẹsàn-án orílẹ̀ aṣíwájú àdínì ọlọ́rundá sàràkí àdínì ìléwọ́ orílẹ̀ tí wọ́n ṣe agbárùkù ètò náà ọlọ́run kó bá wa dó tiwọn má wàhálà má fìtínà wọn ní ìrántí àwọn òbí nírántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì alhaji abdulwahab ìṣọ̀lá ọlátúnjí àti yàwó àyìnkẹ́ tógé ọlátúnjí àti yàwó rebeka ọlátúnjí ọlọ́run kó bá a mú kẹrẹ̀ báwo gbogbo wọn lórí àfọwọ́ náà sheikh ismail abdulhamid odùsínà tí wọ́n jẹ́ ọ̀tún imam nílùú kẹsàn-án orílẹ̀ tí wọ́n jẹ́ ìmọ̀mọ̀ rátìbì ní mọ́ṣáláṣí àdúrà mi gbà lọ́lọ́run dá tí wọ́n jẹ́ ọ̀tún olórí ọmọ gé fún gbogbo òkè ògùn lápapọ̀ ọlọ́run bá mi kẹ́ wọn lórí bàbá tèmi náà alájọ àìmọ̀rán àkàndé àwòkọ nílùú kẹsàn-án orílẹ̀ akínká ọlọ́run bá ń kẹ́ wọn gbogbo wọn lápapọ̀ bísímilá kúlúwàlà ìyá mi àti gbogbo ẹni tó lóbi láyé ẹyọ kan ní àbí méjì ni ọlọ́run kó járe wọn pẹ́ o ọlá mo mú wá fún gbogbo olùgbọ́ mi ní déédéé àsìkò yìí ká jìnnà sí ohun tí ń jẹ́ iṣẹ́ ibi ká jìnnà sí ìwà ibi ọlọ́mbà sọ̀rọ̀ nínú al-Qur'an nínú suratu yasin badal isti'adha wal basmala al-yawm nakhtimu ala afwaihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama irun tí àṣẹ tí ń sọ̀rọ̀ jáde lẹ́nu ọlọ́run òun ó gbà kúrò ẹnu ò ní lè sọ nǹkan mọ́ torí tọ́lọ́n bá gbẹnu láàyè ìwúrà ti rojọ́ yóò tó fẹ́ jáde ọlọ́run ọlọ́run ní àṣẹ tí ń sọ̀rọ̀ lára ẹnu òun ó gbà kúrò lọ́dọ̀ gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan kí ni ó máa wá sọ̀rọ̀ ó ní ọwọ́ kálukú gbogbo ohun tí kálukú fọwọ́ ẹ̀ sí láyé ọwọ́ ó máa sọ òun ó tún fi àṣẹ sára ẹsẹ̀ pé bí ọwọ́ bá ti ń sọ kí ẹsẹ̀ náà máa jẹ́rìí pẹ̀lú ohun tí kálukú ṣe ó yẹ jáwá wò gbogbo ọwọ́ tó ń gbọ́ mi pátá lọ́kùnrin àti lóbìnrin ó dèèyàn mélòó tó ṣoríire látòrí ọwọ́ ẹ̀ lọ́wọ́ yéèyàn títí wọ́n ti bàjẹ́ látọwọ́ ẹ̀ lọ wo bi tó lọ wo lọ wo lọ wo lọ wo dáadáa o kíyàwó lọ wo ibi tó báyé ọkọ ẹ̀ dé láti fi ṣe ọwọ́ kí ọkọ náà lọ tó báyé ìyàwó rẹ̀ dé láti fi ṣe ọwọ́ bẹ́ẹ̀ náà ni ìrìn ẹsẹ̀ tí wọ́n bá ní kí gbogbo ọkùnrin láyé kó lọ jẹ́wọ́ ìrìn tó ti rìn fún ìyàwó ilé rẹ̀ ọkùnrin tó ní ìyàwó ilé òkèrè tí wọ́n bá ní kí gbogbo obìnrin láyé kó lọ jẹ́wọ́ ìrìn tó ti rìn fún ọkọ ilé rẹ̀ wàláhì obìnrin tí ó lọ nínú ilé ayé òkèrè kí kálukú wà lọ́wọ́ táwọn èèyàn ń tọwọ́ tiẹ̀ dá ni àbí ń tọwọ́ ẹ bàjẹ́ táwọn èèyàn ń ti ọwọ́ ẹ dá àwọn èèyàn irin ẹsẹ̀ tó rìn tó fi ń ṣe ó fi ń tún nǹkan ṣe ni àbófin ba nǹkan jẹ́ mo sọ̀rọ̀ sí tẹ́ mo sọ̀rọ̀ sílé kí kálukú gbọ́ kó yẹ wò ọlọ́run iléeṣẹ́ ọlọ́run má dàrú o àfáàmì àti Ismail ọlọ́run bá mi kẹ́ wọn ọlọ́run bá mi kẹ́ wọn àfáàmì Abdulwasin bósọ̀rì ọ̀làlẹ̀ láìtòrò yọ ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn afáàmì asheikh abbas abdulaziz alideri mudiru amuhasis markasul olum lágbàdo ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn bàbá mi àgbà sheikh jamiu yunus atẹ́rẹ́ akande tí wọ́n jẹ́ mufti diyar gbogbo àlímọ̀ṣọ́ ní Lagos State ọlọ́njẹ́ ìran àfa mi pẹ́ wọ́n lọ́ọ́ gba àwọn tá a mẹ́nu báyé gbogbo wọ́n tó ń gbọ́ mi ẹkún nínú ayé ẹ kó máa dẹ̀rín irun tí ń díẹ̀ nínú ayé ẹ kó máa padà dẹkún ìbànújẹ́ rẹ kó dìdùnnú ìdùnnú rẹ ọlọ́mọdé ó dìbànújẹ́ wọ́n lá rọ̀mọ̀dánà yìí gbogbo retí kálukú wá ti ń lé ọlọ́run kó o ṣe wọn láwọn ọmọ ọ̀gbẹ̀yìn tẹ́yìn ṣe má dẹ̀ torí ẹ̀ kó wá fi kúrò ẹ̀mí títí wa náà ọlá ìtóbi lọ́dọ̀ ọlọ́run subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun mursalin walhamdulillahi rabbil alamin. ètò ọba ọlọ́run ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí alhaji abdulhakeem ọlátúnjì tí wọ́n jẹ́ arówóṣàdé ní ilẹ̀ kẹsàn-án tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola obala kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí aljannatul firdaus àmín.